àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn oríṣiríṣi ó lè a lè fi kọ ìwé orin náà oríṣiríṣi nǹkan ni ó keyboardist. bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ pé keyboardist keyboardist ẹ̀yin gẹ́gẹ́ ti dá wàhálà lẹ́nu church torí táwọn orin kan lọ ẹ lè mú orin àwọn instrument small doctor àṣàkẹ́ nǹkan nǹkan bẹ́ẹ̀ yẹn kí ló dé tẹ mú ọ sínú church kìtẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ ah, wọn ò ní jó. àwọn youth ní éèjì tá a wà ń sìn youth gbádùn kan máa like àwọn hip hop so eh. hip hop yẹn kò ń ṣe pé wọ́n fi ń kò ń ṣe pé nǹkan kan wà ń bẹ̀ náà but ó máa fún ó máa jíjà wọn ó máa jíjà everywhere ó máa jó ó máa ah, so ẹ lè kọ́ ọkùnrin ẹ dẹ̀ lè kọ́ obìnrin bẹ́ẹ̀ àwọn wo lè like láti máa kọ́ tó yẹ kó máa obìnrin máa tètè gbọ́ràn ó máa tètè gbọ́ hmm. ọkùnrin wọn tètè gbọ́. wọn yà alágídí bẹ́ẹ̀ obìnrin ó máa easy. wọ́n máa ń tètè wọ́n ní sharp brain. Hmm.